abin da malam ladi da asp wani ramin ya mamaki ne ẹ eh, kí ló dé mo gbọ́rọ̀ òkúta lo kú asp kí ló ṣẹlẹ̀. olórí ẹbí mà sọ pé àwọn máa rókù. òkúta ni. a fẹ́ rí ojú òṣìkà tó ta fà sókè tó yí dóborí irú ikú wo wá leléyìí tó pa Chief Ládìtì. iná ọ̀run àpáàdì ló máa jó ẹ pa ọ̀làdìtì ṣó ń tẹ́tí ẹ ṣó ń gbọ́n mi. mehili adèrùmọ ọ súntùà ehakun. jùlọrí ẹ fẹ. kò sí wàhálà mọ́. Ah, wàhálà sí wa. wàhálà kí òkú tá a sin ẹsẹ̀ ti yọ síta o. mi pa. charles efron. díẹ̀ dona agbọ̀n díẹ̀ fẹ́ gbógun ṣèkì sógun kàn ọ́ ni ṣé yàtọ̀ sí inú òrìjínà àti fẹ́ẹ̀kì ni. ọgbọ́n kan ẹ̀mí. n bolo gbà kan. kí ni ká wá ṣe bẹ́ẹ̀. mi ò bá sọ pé ká pa ni. tí a mọ̀ pé ẹ fi wíwé woodlum nìyẹn. ìwọ gan genesis woodlum. ṣé kò sí mo rí i. You are under arrest, Officer Kufo. Kini ni La main qu'on te fait avec tes filles, Adomé, Jaka, Bamapo, et ici qu'on donne nous, tu as faux. Ogun Bọ̀dá rẹ̀ mú sí àbí. Bọ̀dá rẹ̀ mú pọ̀ ní ayé, kí ló fẹ́ jẹ́ lábẹ́rẹ́? Ṣé o ti ya wèrè nìyẹn? Ọkàn mi.